من خطبتي حول موضوع أركان الإيمان وبيانها وقد سبق أن بينا بعض من أركان الإيمان سبق بيانه حول الإيمان بالله وملائكته وكتبه واليوم بإذن الله نبدأ معنى الإيمان بالرسل إنه مما يجب على العبد أن يصدق تصديقا جازما أن الله بعث في كل أمة رسولا يدعوهم إلى عبادة الله وحده والكفر بما يعبد من غير الله قال تعالى قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون وقال تعالى وما ولقد أو ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت والإيمان بالرسل هو أيضا اعتقاد بما أخبر الله به على الرسل في كتابه وأخبر به نبيه صلى الله عليه وسلم بسننه إجمالا وتفصيلا عباد الله فإن عدم الإيمان بالرسل كفر لله تعالى قال تعالى إن الذين إن الذين يكفرون بالله ورسله إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا عباد الله إنما يجب علينا أن نؤمن بأن الله سبحانه وتعالى بعث رسلا مهتدين غير مضلين لأن الإيمان برسل له ثمرات يستفيد منها العبد المؤمن هذا هو قشوة لغضة أطريك يا الله يقدري يا الله يكون محمد هو على النبي أو الصحابة gbogbo àwọn tó ń tẹ̀lé ìlànà lẹ́sìn fìdí ẹjọ́ tó ń di àtìlẹ́yà náà. abẹ́lẹ́ ọ̀rọ̀ kí ó fi ìfẹ́ sí asọ̀rọ̀ yìí kó fi kálí gbogbo wọn. àkótóbá ti fi èmi ó jẹ́ ìṣòpọ̀ àti ìdálọ́ pọ̀mọ́ àkótóbá ti ọ̀rọ̀ tí ń lọ nínú rẹ̀ lórí الإيمان بالله وأركانه أو الإيمان وأركانه iman àti àwọn orígun rẹ̀ àti àlàyé ní ọ̀gbàníwọ̀gbà lórí àwọn orígun kọ̀ọ̀kan. mo lè ṣàlàyé nípa dúkìá ní imánu bẹ̀là ìnígbàgbọ́ sí ọlọ́run ìnígbàgbọ́ sí kíra ọlọ́run ìnígbàgbọ́ sí àwọn màláíkà nítorí ní òní tí ọ̀nà fẹ́ wálé lórí rẹ̀ òun náà ní ẹ̀sìn ìmánu bẹ̀là ìnígbàgbọ́ sí àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba tọ́lá ní ìyẹn ní àkídà tó dáa pé àkídà yẹn gbádùn irú ẹni yẹn ìnígbàgbọ́ sí àwọn òbíṣẹ́ ọlọ́wọ́ ọba kò gbọ́dọ̀ dàrúmọ lọ́wọ́ gbogbo tó bá kó sínú ní ọlọ́gbọ́dọ̀ yéèyàn yékéyéké nípa àwọn àgbẹ̀bí ọlọ́wọ́ ọba àti àwọn òbíṣẹ́ sí ọlọ́wọ́ ọba náà àwọn tó ń pè ní àwọn àgbẹ̀bí ọlọ́wọ́ àti àwọn òbíṣẹ́ rẹ̀ òbíṣẹ́ yàtọ̀ sí àgbẹ̀bí ọlọ́wọ́ ọba. gbogbo àlùfí ọlọ́run ni wọ́n jẹ́ ànábì ọlọ́run àmọ́ gbogbo ànábì kọ́ iṣẹ́ ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé الرسل أو الرسالة الشمال من النبوة bọ́lọ̀ ń pè ní òṣìṣẹ́ ọlágbára ó ní ọlá ju ìdí ànábì lọ. òun náà ní ẹni ní ṣe yóò ti jẹ́ pé nǹkan yẹn yóò mọ lórí rẹ̀ nìkan ọlọ́run ní kó máa pe àwọn ẹlòmíì. àmọ́ òjíṣẹ́ nǹkan yẹn yóò jẹ́ dandan fún yóò mà ọlọ́run tó wá sọ fún pé máa pe àwọn èèyàn sí i. sábà wọn ń ṣàlàyé nínú àdìsọ́sọ mùsùlùmí ẹni nínú gbàgbọ́ pé kí ni ń jẹ́ ìgbà òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ àti ìmọ̀ àlọ́ lórí rúkùn pé kí ni ọgbà òjíṣẹ́ gbọ́ gan-an kí ni ń jẹ́ bẹ́ẹ̀ àlàyé rẹ̀ ni pé àtọ̀bí kò lè jà àgbè òun náà ni kó dáyà lójú ìgbàlódodo yányán kó dáyà lójú yányán ìpè anáwó àbá ẹ̀sẹ̀ fi kúlẹ̀ ó mẹ́tẹ̀ ọ̀sùn rẹ̀ ìpè ọlọ́run máa rán òjíṣẹ́ nínú gbogbo ìjọ kọ̀ọ̀kan ọlọ́run ti rán òjíṣẹ́ kan sí wa pé wọ́ máa jíṣẹ́ fún wa ìgbà mi ò lè ju ẹyọ kan gan náà ni wọ́n ọ̀yá ẹ lọ jíṣẹ́ fáwọn ẹni wọ̀nyí tó ó a sì gbọdọ̀ mọ̀ páwọn òṣìṣẹ́ yìí tí ọlọ́run ṣe sọ̀rọ̀ fún wa nínú al-Qur'an ike tó ń pè àwọn èèyàn sí òun náà ni al-kufru bima yu'badu min ghayri Allah kọ́lọ́ lè takò èyí táwọn èèyàn bá ń sìn tó yàtọ̀ fọlọ́ kọ́lọ́ wa pèsè sí ọlọ́run bá nìkan náà nìkan máa sìn iṣẹ́ àwọn òjijì ọlọ́run bá yẹn nìyẹn ọwọ́ ìgbà yẹn lójú bẹ́ẹ̀ pé ọlọ́run rán àwọn òṣìṣẹ́ kan wá tako sí oúnjẹ ẹ̀ bọ̀ kí wọ́n sì wá ṣàlàyé tó ń jẹ́ta òfin ìbáwọn èèyàn kókó iṣẹ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run kókó iṣẹ́ wọn lọ ètò ìsìn náà lọ́wọ́ bí sọ́nà àkùrá ni kí wọ́n lọ́kọ́ dẹ̀ ó ṣe àìlẹ́ ìka lẹ́wọ́n lọ́kọ́ lọ́wọ́ lọ́kọ́ bá ẹ̀sìn fi kúlẹ̀ òmìnirìn lọ́kúlẹ̀ olúwa ní dájúdájú àwọn ọlọ́wọ́n ọba àgbéjìdé láàrin ìjọ kọ̀ọ̀kan lọ́kúlẹ̀ òjíṣẹ́ nítawọn ní káwọn ṣe náà ni pé àní ìbùdó wà kẹ ẹ máa sùn lọ́dún kí wọ́n sùn lọ́hùn wọ́n fi sẹ́ni ìbùdó sọ̀rọ̀ kí wọ́n jìnà sí ó ta kí wọ́n ti sùn kí wọ́n ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá iná ni ìgbà tí ó ti ṣe ẹbọ lórílẹ̀ ayé kò sí òṣìṣẹ́ gbàtọ́ lọ́n dá nẹ́bí sọ̀rọ̀ sọ́dá nẹ́bí Adam alayhi salatu wa salam tó ní àlẹ́bí Adam yìí fi lásìkò yẹn tí tí tó ti di àsìkò yẹn bí ọwọ́ ìlú ẹnì kan kọ̀ ṣẹ́gun lórílẹ̀ ayé tó náà sábà ń sọ pé ẹ̀sìn àdáyébá fún ọmọ pé ẹ gbọ́ bẹ́ẹ̀ ìsọkúsọ ọ̀rọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ o ìdí ẹ̀ lè máa sọ ni pé ẹ̀sìn àdáyébá nílẹ̀ Yorùbá ẹ̀ kẹ́ máa fi ilẹ̀ Yorùbá fún un àbí kẹ́ pé ẹ̀sìn ẹbọ nílẹ̀ Yorùbá ni ẹbọ ti ń jẹ́ àdáyébá àmọ́ nínú Islam nígbà tó náà ń dáyé tawhid iman òun là kọ́kọ́ náà ni òbí kánábí ọlọ́run bá kankan àní òbí tó ti ṣe ọlọ́run lẹ́yìn ànábì Adam àwọn ànábì wáyé lórí ṣiríṣiríṣiríṣiríṣi ìgbà tó wá dórí nàbí ìlọ ìlọ náà ni àwọn èèyàn rè kan tí àwọn èèyàn fẹ́ràn wọn nínú ìlú wọn jẹ́ rí bí ká nípa àwọn àfà àwọn rí wọn pé ah, àwọn àfà dáadáa rí àwọn èèyàn rí rí tòǹgbà tí pé wọ́n wá ń kú

àmì yìí ò ní wúlò ẹni ká ya fọ́tò wọn kalẹ̀ ká wá ṣe bí èrè síbi ààyè wọn. tòun kó tètè kí wọ́n ṣe bẹ́ẹ̀ ọjọ́ mọ àwọn tó ṣe wọ́n lọ tán ṣètò ní bá bá àwọn ọmọ wọn pé ẹ máa ń táwọn bàbá yín kékeré yìí ṣe ni. tí ìṣòro bá ti bá wọn tó ṣe máa ń lọ nù wọ́n á kẹ́fẹ́ bẹ́ẹ̀ ṣírkù fi àrùbẹ̀gbà bẹ́ẹ̀ lórílẹ̀ ayé pé ìpè nǹkan mí lẹ́yìn ọlọ́run bó ṣe bẹ̀rẹ̀ lórílẹ̀ ayé nìyẹn ìgbà yẹn náà lọ́wọ́ wá gbé náà bí ọmọ ní owó lè dé kọ́yá ń lọ lè bá wọn máa kìlọ̀ fún ọgbẹ́ kan kù níbi náà ṣe yìí bí rìsálà lórí ayé bó ṣe bẹ̀rẹ̀ lọ. nínú ẹ̀ báwọn bàbá ń pariwo pé ẹ̀yin bẹ́ẹ̀ ń ya fọ́tò àwọn àfa àbí fọ́tò ẹnìkan kẹ́mọ̀ lọ lè gbé torí ta káàkiri àbẹ́mẹ́rẹ́ lè mọ́lé káàkiri ó sún yẹn bẹ́ẹ̀ bọ àbí sàárè kẹ́mọ̀ sáyẹ̀nsì sàárè kẹ́mọ̀ ẹbọ yóò padà tẹ̀lé ń bẹ tó kó kó fẹ́ bọ lórí ayé náà nìyẹn tólé náà ní sí àwọn ànábì ọlọ́gbọ́n gbogbo sábà tí wọ́n á rí tó ń jẹ́ àpẹẹrẹ ẹbọ pé ẹ̀tọ́ ọlọ́run ló máa gbégbó nǹkan ní iṣẹ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run òun náà ní kí wọ́n ta fún un náà ọlọ́run tó sọ fún nípa ànábì náà ẹ̀ríkà ànábì náà ìtọ́jú àkọ́kọ́ òṣìṣẹ́ ọlọ́run òun náà ní inni rasulullah أن أنظر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال نوح يا قوم إني لكم نظير مبين ní ọlọ́wọ́ bá rẹ̀ ní ìjọ ní ọlọ́wọ́ bá rẹ̀ ní ti ní ìjọ wa máa kìlọ̀ fún yín ìkìlọ̀ mi ò rí jù ó kí ni tí mo wá ṣe àná ìgbòdò wọ̀ kẹsìn lọ́wọ́ bá nìkan òṣù. náà ni ìgbà tó yá ní íńtánẹ́ẹ̀tì ló ń ṣe dáhà ti ṣe dáhà ìṣòro tó pà lọ́dọ̀ àwọn èèyàn ni pé iṣẹ́ ń ṣe dá wa lọ àwọn kan ti dìde sí lẹ́gbẹ̀ẹ́ wọ́n sọ pé la tazarunna alihatakum wala tazarunna waddan wala suwa'an wala yaghutha wa ya'uqa wa nasran wọ́n ní ẹ̀yẹ yẹn ẹ má dá lóhùn o ẹ má dá lóhùn ní táwọn bàbá yín ṣe ni ọ̀bẹ kẹ́ má ẹ má fi òòṣà kalẹ̀ o la tazarunna waddan ẹ má bá fún onísùnà ní kí ẹ jìnnà sí ẹ má lọ síbi sàárè mọ ẹ má ṣe kíní kan ẹ má ṣe kíní kan mọ táwọn kò ṣe kí ẹ má dá wọn lóhùn tó bí ó ṣe rí láti pìnlẹ̀ ayé náà nìyẹn tó náà ni ẹni tí ó là ó fi là àbẹ́jìnà yóò tún bá pẹ̀lú pé mo gbọ́ àlàyé ń bẹ ẹni tó ti nù náà yóò nù kò ní lè sọ pé ààrẹ mi tó sọ fún wa tó ìyẹn ni kí òdodo àtirọ́ yẹn wọ́n ẹ̀jọ̀ mọ́ rí wọn lórílẹ̀ ayé ni tòun náà ni pé nàbí ìmọ̀ ìnáwó bọ́rọ̀ tí ẹ ṣe jẹ́nu anabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ sọ fún wọn pé qul ya ayyuhan nas nusuratul nusuratul a'raf ayé àwọn ìdìtì ètò ọlọ́run ní ìwà anabi sọ fún wa pé inni rasulullahi ilaykum jami'an òjíṣẹ́ ọlọ́run ni mo jẹ́ fún yín lápapọ̀ alladhi lahu mulku samawati wal ard bàtúṣe fún òun ló ní agbára sánmà àtìlẹ́lẹ̀ la ilaha sẹ́ńtọ́ lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn àfọwọ́ nìkan oṣù fa'aminu billahi wa rusulihi ẹnigbàgbọ́ tí òjíṣẹ́ náà ẹnigbàgbọ́ tọ́lọ́run ẹnigbàgbọ́ tó jíṣẹ́ ẹni pé èmi tọ́lọ́run rántí yín ẹgbà mi gbọ́ kẹtẹ̀lé mi ẹ̀rí bí anábì nínú ẹ̀sìn ọ̀tọ̀ lọ́nà pé àní ìbùdó wá wọ́tẹ̀kù wá àti rí mi ẹ gbọ́dọ̀ tẹ̀lé mi ẹ gbọ́dọ̀ gbọ́ tí mo sọ fún yín. tó ẹnigbàgbọ́ tí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba dandan nínú Islam ó lẹ́nu tó bá ní òun ọ̀gbà síbẹ̀ àwọn ìtọ́jú ọkàn ìgbógbó làwọn àtẹ́jú ọ̀dá ìgbó náà wáyé gan tí òun fojú ara yẹn rí lẹ́sìn lọ́sọ̀ gbẹ fún yàn ẹni yẹn yẹ kúrò káfíran wọ́n fẹ́ di kèfèrí nù fẹ́ di kèfèrí nù tí wọ́n tó bá lóun ò ní gbàgbọ́ táwọn òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba náà ni ó ṣàlàyé eléyìí nínú Al-Qur'an pípín obìnrin gba òjíṣẹ́ gbọ́ ọlọ́run sọ ní Suratul Nisa ní fifty one ọlọ́wọ́ bá ní iná lẹ́rí rẹ̀ yẹ kúrú náà lè la wọ́rú tòlì àwọn tí wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́rú tòlì tí wọn kò ṣe ọlọ́wọ́ bá gbọ́ tí wọ́n ti kú ká gbà dúnà ayò fọ́rọ̀ kú bẹ́ẹ̀ ní ọlọ́ ìwọ́rú tòlì ó ní àwọn ń o ẹ eh, ẹ eh, ntọ́lọ́ mú wa làwọn gbà níta bá gbọ́ kóòtù tẹ̀lé ń ra òní lòyún tiwa. sọ ọlọ́wọ́ bá nílò àwọn ẹni wọ̀nyí oni yẹn wọ yorì dúnà á ń yẹ sẹ́kì rú bẹ́yìn náà dáálí kẹsẹ̀lì là nígbà bẹ́ẹ̀ àárín yẹn wọ́n wọ́n náà tó fi rí aburú ṣe ọlọ́ba ní wùlẹ̀ ìka òmùn ká fi rú náà ha kán ìbérí gidi làwọn yẹn ìbérí gidi. sẹ́mi tí o bá ti gba òjíṣẹ́ gbọ́ bọ́lá ń rán àwọn òjíṣẹ́ sí wa ẹni yẹn kì ṣe mùsùlùmí. tó tábọ́ ní pé yẹn gba àwọn òjíṣẹ́ gbọ́ èyẹ gbọ́dọ̀ gbà pé mo sọ lẹ́sẹ̀ pé àtẹ́bí inú wọn mo lè ní àkọ́kọ́ ní àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ẹni ìgbẹ̀yìn wa mo lè ní àtẹ́bí sọ́mọ́ wọn hàn ní ìpínlẹ̀ tó bá kan náà òǹkà àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ bá yẹn wọ́n pọ̀ wọ́n pọ̀ àmọ́ ọlọ́wọ́ bá wọ́n dárúkọ àwọn twenty five péré nínú Al-Qur'an wọ́n twenty five náà ni ọlọ́wọ́ bá dàpọ̀ gbogbo pátápátá sí ni ọlọ́wọ́ bá kójú kójú wa pé àwọn ẹni wọ̀nyí ẹni òdodo ni wọ́n. ọlọ́run bá sọ̀rọ̀ fún ọ̀tọ̀ gọ́ọ̀sì kí wọ́n lọ́kọ̀dọ̀ àlùfẹ́lẹ́nà rọ́sùlà ní public àti ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ tó pọ̀ síwájú wa lẹ́nu sọ̀lọ́ àlùfẹ́lẹ́ mi ní ọmọ nǹkan tó kúnná àlẹ́ àwọn míì bẹ tó ṣe pé àtọ̀tán wọn fún ọ adárúkọ wọn àtọ̀tán wọn nínú Qur'an wọ́n mi ní ọmọ lẹ́múnà àwọn míì bẹ tá a tiẹ̀ sọ̀tán wọn fún ọ rárá. ọlọ́ni wọn máa kí á بآية إلا بإذن الله òjíṣẹ́ ọ̀kan lè máa mú nǹkan wá látọ̀dọ̀ ara rẹ̀ láì ṣe pé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́n ọba ni ara tó gbọdọ̀ sílẹ̀ sí wa lára àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba lélẹ̀ tó tí èèyàn bá wá ní ìgbàgbọ́ tí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àwọn nǹkan tí ó máa jẹ́ àǹfààní fún ìgbésí ayé èèyàn òun náà ni pé àǹfààní tí yóò rí dára tó mo gba òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ pé ọlọ́run òjíṣẹ́ ọlọ́run rán àwọn òjíṣẹ́ sí wa nǹkan ọmọ ṣẹlẹ̀ tẹni tó bá gbàgbọ́ bẹ̀ ni pé ẹni yẹn ẹ máa rí i pé ẹni yẹn yóò máa ma pé ọlọ́run ọba ọba tá ọlọ́run mọ́ta ń lọ wa o ẹni tó bá tún ní ìgbàgbọ́ táwọn òjíṣẹ́ ọlọ́run yóò rí i pé ọlọ́run ṣàánú wa torí pé bá ti ń kà nípa àwọn òjíṣẹ́ ọlọ́run lè ó ti máa rí oríṣiríṣi ẹ̀kọ́ lára wọn bákan náà àánú ńláńlá ni wọ́n jẹ́ turutọ́ lọ́wọ́ bákan fẹ́ ike mọ̀páyé láṣẹ ẹ máa tẹ̀ ní ṣèké mo ti fún yín ládéhùn ọlọ́run ti fún gbogbo aládéhùn kó tó dá wa ká tó wáyé gbàrú ti dá mẹ́tẹ̀ ádámù tán náà lọ́lọ́run ti fọwọ́ wọ ní ẹ̀yìn gbogbo ti ń jẹ́ ọmọ ànẹ́bẹ̀ ádámù tí ó wáyé àtẹ̀ní àtiwọ́ gbogbo wa àwa wá síwájú ọlọ́run ọba yẹn ọlọ́run àmì àti ní wọ́ọ̀lọ́ ní kọ́ọ̀lù bẹ̀lẹ́ ṣẹ̀ṣìdìnà ọlọ́ni àjẹ́rìí bẹ́ẹ̀ gbogbo aláti jẹ́rìí yẹn tó onímọ̀ rántí máa àti ẹ̀rí rántí máa ń ṣe pé tó tẹ̀lẹ̀ tí wàá nù oyún gan àrántí má kátó wá ní ní ayé nàbí ìlọrin Adam bẹ́ẹ̀ pé tí nǹkan tó tẹ̀lẹ̀ sí ọmọ nínú oyún ìyá ni ọmọ sọ fọmọ mi nígbà tó wà nínú oṣù kẹfà ah mo ṣubú ṣe pẹ̀lú gbà níjọ́ yìí. tọmọ yẹn mọ̀ fún òun ṣubú ọmọ yẹn ọ̀mà bẹ́ẹ̀ náà ni gbogbo ńtọ́lọ́wọ́ bá lóun kọ fún wa sínú oyún àgbàdo kọ́ tó nǹkan yẹn ti kẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni títí ayé ànábì ádámù ọlọ́wọ́ lẹ́yìn ìgbà tí mo ti ṣe yẹn pé mo ti fún yín ẹ̀sọ́ bẹ̀ tẹ́lẹ̀ tó bá ẹ̀sọ́ bẹ̀ ẹ̀rọ sílẹ̀ kẹ̀kẹ́ ní ọlọ́ni na anya yẹ kó láyà ọmọ ìkẹyàmọ̀ tí ń na kó na ànàhàrà a kìlẹ̀ ọgbọ́dọ̀ lé àgbàgbé o ẹ lè rí sọ bẹ́ẹ̀ àmọ́ tó ti bẹ́ẹ̀ náà ọlọ́ni ní ti yẹn nìkan ṣe torí àánú mi ọlọ́wọ́ bá àdéhùn ṣe tó bá kan ìgbà yẹn tún fún wọn ní tíra àwọn táwọn lọ tán tó mọ àwíjàre lọ́mọ ènìyàn fẹ́ mi. ọlọ́ba ni a gbé àwọn ènìyàn a gbé àwọn òṣìṣẹ́ dìde lẹ̀ aláyẹ̀kúnà lè ná ṣojà tó ń bá ẹ̀dẹ̀ rúdùn. ọmọ ènìyàn ní láwùjáre ilé ẹtí ìdílé ẹ̀yìn wá gbọ́ ni ìgbọ́ ni nígbà tó bá jẹ́ ògbìn dàlùkìyàmà àwọn tó bá wọná ọlọ́nkọ́ làwọn bẹ̀. àwọn mọ̀láyíkà ti ń gbọ́ná wọn á bí wọ́n pé alamu yẹ sí kùnà ẹ̀rí àwọn òjíṣẹ́ ọlọ́run ni ẹ̀sẹ̀ kan náà lọ́nà ìlẹ́nu ti jẹ́rìí pé kọ́lùbàlá kọ́lùkọ́lùkọ́lùjá ẹnẹ́nàbí rún وكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال مبين هذا كبير كآني أوني أو أتكلم يوم الدين أري أعضني وصفوا أعضني يعني كي أعوذ بك يا الله سبحانه وتعالى lé àwọn ọmọ ẹ̀lẹ́ ènìyàn lérí ni pẹ̀lú tó bá wá ní ìgbàgbọ́ tó yọ mọ̀ pé ah, àánú lọ́lọ́run fún àwọn kìnnìkì àwọn ànábì yìí àánú ni wọ́n jẹ́ tó bá kan náà ara ń káàkiri mọ̀ pé yẹn nígbàgbọ́ sí òṣìṣẹ́ ẹni pé yín níbi àwọn òṣìṣẹ́ yẹn wọ́n gbọdọ̀ fẹ́ràn wọn pẹ̀lú tó bá ní mo láìkì àwọn lágbájá nínú láìkì àpàlà ànábì báyìí àwọn òṣìṣẹ́ láìkì ẹ̀ gbogbo wọn pàtàkì jùlọ ànábì tó jẹ́ ànábì gbẹ̀yìn tó gbogbo wa tí ọba ń jẹ́ ìwà àbùkù àbọ̀rọ̀ àbùkù ọ̀gbọ̀dọ̀ tó fáwọn ẹlẹ́bí ọlọ́wọ́ ọba tó bá kan náà ìyẹn gbọ́dọ̀ máa tẹ̀lé ìlànà ti ànábì sallallahu alaihi wasallam àpẹẹrẹ ilé ọmọ túmọ̀ sí pé ìyẹn gba òjíṣẹ́ ọlọ́wọ́ ọba gbọ́ ṣẹ́ni tó bá ní mo nígbàgbọ́ táwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n wá wo ìsìláàmù rẹ̀ ìsìláàmù rẹ̀ wá jẹ́ ìsìláàmù bó ṣe wù ú ní ṣe torí ẹni yẹn kò nígbàgbọ́ sí إن شاء الله wọ. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ومما يجب علينا نحو رسل الله تصديقهم جميعا فيما جاءوا به من الله قال الله تعالى وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله قال تعالى وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أننا على رسولنا البلاغ المبين ويجب الموالاة رسول الله وخاصة نبينا محمد صلى الله عليه وسلم قال تبارك وتعالى ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن الله فإن حزب الله هم الغالبون هذا قصة الله بعد الطرائق التي يرون هو النبي محمد وعلى من الصحابة أبلغ في كيفية طرائق وفي التاريخ lára nǹkan tí ọmọ ojú mi pé ẹni gbàgbọ́ sí àwọn òṣìṣẹ́ ọlọ́run òun ni kí wọ́n gbà pé alẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam òun ni òpin àwọn ànábì ọlọ́run bákan náà dáadáa sí ni kéèyàn tẹ̀lé níbi ọ̀rọ̀ ẹ̀sìn yà dáadáa tábàlọ́ ti wọnú ayé Al-Qur'an tó bá ní kéèyàn tẹ̀lé ìtumọ̀ ẹni kéèyàn tẹ̀lé súnà rẹ̀ dáadáa ẹni tí ò bá jẹ́ ní títí tó bá ní onísúnmí mẹ́ta tí wọ́n ló ní èmi rèé tí wọ́n ló lè sọ pé ẹ̀yìn ṣe sún náà nínú ọkàn tiẹ̀ náà tí wọ́n náà mọ̀ bẹ́ẹ̀ pé á ah, wà láàyè onísúnmí mẹ́ta lélẹ́dẹ́ tó irú ẹni tí ò bá rí báyẹn wà láàyè ìsìlámù rẹ̀ ọ̀dà o ìsìlámù rẹ̀ ọ̀dà torí ẹ̀yìn ò ní mọ bí kò sí rí ìsìlámù tiẹ̀ o ìní mà tó ọlọ́wọ́ bá ń sọ nínú al ike ṣe rí alẹ́ tí mo rán sí yín mo ní kí ẹ máa wo mo ní kí ẹ máa tẹ̀lé o ọlọ́ni laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun ìkọ́ṣe tó dáńbẹ́ lára nẹ́bí lọ́pọ̀ o liman kana yarju Allaha wal yawmal akhira wa dhakara Allaha kathira ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run ní rọrùn tí ó mọ̀ pé ìjọba ilẹ̀ kìíyà máa ń bẹ ọlọ́run gbé òun dìde ní tó di pé yẹn pàdé ọlọ́run nírọ̀rùn òun náà ní ìtẹ̀lé àmẹ́rì sọ̀rọ̀ bá wọn lè sọ̀rọ̀. tí ẹ bá ti wọ pé ah èmi yìí mo fẹ́ ṣe Islam àmọ́ ìfẹ́ ṣe gẹ́gẹ́ bá nẹ́bí ṣe ṣe ẹnìyàn padà rí pé òkú ló wọ́n padà ṣe ọlọ́run máa ń jà sóko. àmẹ́bí ní fẹ́lẹ́ ọlọ́run máa ń lọ sóko bẹ́ẹ̀ ọlọ́run bá ní fẹ́lẹ́ wà lò alẹ́ rárárárárárárá bá rẹ búra fún wọn kìlá yóò lè jẹ́mú mi ní láéláé nítorí kẹ́ jẹ́mú mi ní hajjá yọ hajjì mú bá ń fa àbíkẹ́ ẹ máa kó lè sọ́dọ̀ ànábi pé bá nẹ́bi mẹ́ba yín dájọ́ rẹ̀ gbàdúrà lè mọ ẹnìkè náà ní kì í ṣe é gbìyànjú àwọn fò mbẹ. wọn ni lẹ́yìn ìgbà yẹn tó mẹlẹ ayé jùlọ sí àǹfùsì yìí ní àròjẹ mímá àbẹ yìí. lẹ́yìn náà ẹ wá ní rí nǹkan kan lẹ́yìn ìgbà tí ẹ bá ti dájọ́ fún yín látọ̀dọ̀ ànábì tán ìwọ̀n gbọ́dọ̀ wá rí sára ní mí lérí nǹkan yẹn ọgbà arúgbọ́dọ̀ ni ọ kódà kọ́ máa ronú jẹjẹ ń bẹ̀rẹ̀ anabi nǹkan ọba lánà anabi mu ọ wà fi kalẹ̀ kódà wọn báyìí kó bá jẹ́ nira ọ gbọ́dọ̀ wá rí wí wí àgbákò làwọn àti láyé yìí o tó o mọ̀ pé tọ́ ìlànà anabi náà lè ń tọ́ ní má kọ́ bẹ́ẹ̀ láti kún náà harajà nínú ọ gbọ́dọ̀ rí kíní kíní kankan nù ẹ̀mí ntánàbí bá gbé fún wọn kọ́ ọmọ ní ọ́la lọ́nà wọ̀nyí tẹ́lẹ̀ mú tẹ́sílímà ẹ̀ ju ọ́lẹ̀ yányá fún ìlànà tá a lè sọ̀tọ̀ ọ̀sán láwùjọ wa yányá ṣé ẹjẹ́ jẹ́ nǹkan fún wa ẹni wàá fẹ́ ṣe súnà lẹ́yìn sọ̀gbọ́n ọ̀sọ́lẹ̀ tí ò bá ṣe tán láti fi wọlé yányá wọ́n gbọ́ ọmọ ní kó ń sanra rẹ̀ jẹ́ dẹ́dẹ̀ díẹ̀ ọmọ rí tó wọ́n náà ó sì mọ rí pé áá ah, ah, irú bí á ah, ìyẹn náà ò sí dáyà yìí yányá wàláì olùlẹ̀ múlẹ̀ ní kọ̀kàbalẹ̀ yányá ọkàn rẹ̀ ọ̀balẹ̀ torí pé kí ni tó ti ẹ̀kọ́ ni pé títà tó òun náà ní pé bí ànábì ṣe fẹ́ kárí bọ́lá ṣe fẹ́ kárí ni ọlọ́wọ́ ni ẹ̀ tẹ́ ẹ̀ bá tẹ̀lé ànábì èèyàn padà kàbámà ọlọ́run fún ní Qur'an fún wa yawma yu'addu zalimu ala yadayhi ẹ̀ alábòsí yóò padà gé kajẹ ẹ máa wọ ẹ máa wo ẹ máa wo ntálábòsí yẹn ṣe o yaqulu ya laytani ittakhadhtu ma'a ar-rasuli sabila àbújá tó ti fún ara rẹ̀ ní òkè áá. Ah, ah, kánú ni mọ́ tẹ̀lé ànábì báyìí lọ́dún bá jẹ́ ògbóni àlùkìyàmà ẹ àwọn ẹ̀kọ́ gé kàjẹ́ ń jọ kí ni ó fa tó fi máa gé kàjẹ́ yóò ní ìtàfíà lẹ́yìn tí a ní tẹ̀sẹ̀ sọmọ àrùnsúlì ìtẹ̀jìlá ti káì ànábì ni bá tẹ̀lé bèrè. يا ويلتي لم أتخذ فلانا خليلا آه تلوني مولا وجا لوري باي تكون انتلي tó irú eléyìí yóò ṣẹlẹ̀ sẹ́ni tí o bá tẹ̀lé lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam torí Ànábì sallallahu alaihi wasallam ó ní ìmọ̀nà ọlọ́ọ̀dún ọ̀rọ̀ wà lẹ́nu wa Ànábì ni wà bá ìmọ̀nà ń kò sí iye méjì mẹ́ o ìmọ̀nà tí mi gbé wa Ànábì ń sọ àwọn ìmọ̀nà rẹ̀ pẹ̀lú àwọn ọ̀nà oríṣiríṣi Ànábì yẹn pé wá yìí rìkálà dáwà òun àlẹ́tọ̀ bá ẹ̀sìn tó ń gbé wá fún wa súnà òun bí omi tọrọ sílẹ̀ lẹ́nu ó ní àwọn ìdìkan mẹ́tò ṣe pé ilẹ̀ yẹn yóò sì fa omi yẹn mu tó bá fa omi yẹn mu irúgbìn ti jáde ńbẹ dábàá ó jẹ ńbẹ àwọn omi yẹn jẹ nínú àwọn irúgbìn yẹn oríṣiríṣi nǹkan yẹn jáde ńbẹ kọ́dà wọn tó mu níbẹ̀ so ilẹ̀ kan mẹ́tò pé tí ojú yẹn bá rọ̀ sí òun tiẹ̀ kò ní fàámu ilẹ̀ tó lé ní yóò rí sáfù omi yẹn ni omi yóò kú lókè rẹ̀ àwọn omi yóò dẹ́wọ́ kú mu ẹran dédé yóò amú mbẹ́ mi yẹn ẹ̀ rí mbẹ́ omi yóò ti wọlé àmọ́ àwọn kan wá bẹ ni wọ́n òjò rọ̀ sí báyìí omi ò ní dúró mbẹ́ kò sì ní wọnú ànábì ní báwọn èèyàn ṣe rí nìyẹn níbi lílo ìlànà tí ìyàn ànábì gbé wá ẹlòmíì yóò rí ìlànà mi yóò jẹ mùsùlùmí gidi yóò gbà yóò ṣe súnà yóò wúlò fún yóò wúlò fún mọ̀lẹ́bí rẹ̀ yóò wúlò fún gbogbo àwọn èèyàn yóò jù tó rọ̀ tó mú irúgbìn tó da jáde lásán wá ló mú yàn rí rẹ̀ ẹ̀rọ kéèyàn ṣe tán láti tẹ̀lé lánàá ànábì sọ̀rọ̀ àwọn àlejò tó ẹnì kejì àwọn àwọn tó ń fi òjò rọ̀ sí wọn kò ní mú wọnú àbáwọn èèyàn yóò tẹ ọkọ yóò tó wá máa mú ẹni pé àǹfààní tẹ òní tó tẹni àkọ́kọ́ òun àbóhùn náà wọ́n ṣe súnmọ́ òun àmọ́ àwọn méjèèjì òun á wọ́n gbìyànjú torí súnmọ́ yẹn ń bẹ lára wọn ní jẹ́ báwọn ẹni kẹta àpáta ni lọ́mọ gbọ́ súnmọ́ alẹ́sọ̀ ọ̀gbọ́n sọ́nà kọ́lẹ̀ lómi ní mọ̀lẹ́bí rẹ̀ lọ́mọ sọ pé gbogbo àwọn Ah, wọ́n pọ̀ nílé wa gan o ah, àbí ọ̀jẹ̀ tí wọ́n ń pọ̀ orí ìlú nàbà àwọn àti ìsúná tí wọ́n kò lè sọ pé àwa kò lè sọ pé àwa àwa kò ní sọ bẹ́ẹ̀ àwọn àbí kò ní àwọn kíní wọ́n kí ló tí wọ́n ń dé bá ah, súnà Nabi sallallahu alaihi wasallam tó wọ́n yẹ kó ọ̀nà kó kó da gẹ́gẹ́ bí ilẹ̀ ẹ̀lẹ̀ ni lójú òwúrọ̀ sí kí ó di fàámu tó fi mú irúgbìn tó da jáde àbí yẹ kó yọ gba omi òun sọ́ni síta báyìí tó ìpè tẹ́ bá ti gbà síta ẹ ti mọ ẹ lọ́dún tó fẹ́ pé ah, omi rèé iná láàrin mo yìí o omi láàrin mo yìí o kọ́dà dábàá bẹ gẹ́tọ́ lé wá bẹ̀ tó kó dábàá òun náà mu ó wúlò ewu la pátá omi ò ní sẹ́kù lérí rẹ̀ ẹ̀ sì ní kẹ̀kẹ́ òní wọ́ọ̀lù rẹ̀ kò sì ní sẹ́kù ọlọ́run kọ́ fẹ́ ṣe wá báwọn tó ọlọ́run kó ó ní yàrá yàrá sí à ẹni tí ọba tọ́ méjì kò lè mọ gbọ́dọ̀ ó là ó ní ó léwu lórí oyin nìkan lórí ó ní mọ̀ pé nǹkan kan máa ń korò náà ni àwọn ọ̀dọ́ mi ti ẹ̀ bọ́ sínú súnmọ́ tó kẹ́ ẹ̀ ṣe bí díà rí ẹ̀ mọ bìtí náà ti mẹ́ń bí díà ẹ̀ mọ ìyá ti mẹ́ń bí díà irú ọ̀ ẹ̀ kàn máa rí wẹlewẹle tí mi ọmọ ti ní wọ́n ń gba dúpẹ́ fọ́nà ìyọmọ yìí ni lágbájá àà ní kí fún un lẹ́yìn tó mọ bá kí àà kìí tó ń bídí àlọ́dẹ ájúrù fún o ó tún lẹ̀ sí ẹ̀rẹ̀ kan ẹ̀rí kan máa ń parí rẹ̀ yẹ̀ yẹ̀ àmọ́ náà kò sí náà ìjọba èèyàn ó ṣẹlẹ̀ náà ní ti ọ̀pọ̀lọpọ̀ sáfọ́ tó ti ṣe bídí àrí tó ti mọ àgbákò àdánwò tó ti forí kó bídí à ó wà bó sínú sínú náà kọ́dà tó bá rẹ̀ nìkan ṣe ń ṣe ní sẹ́kọ̀ọ́ pé eléyìí ẹ̀rọ ìjà wọ́n náà tábì tán ní ìhìnà ṣe ní o ọmọ lọ ni o àníyàn sí o tó ń tẹ́lẹ̀ wá sí nù ẹ dàpọ̀ tó ní ìjẹta mo ń bá ọ̀rẹ́ nìkan sọ̀rọ̀ mo ń fi àhà àwọn tájọ tájọ ń gbà wọn náà ni ẹ jẹ́ pé ó tún náà sí gẹ́rẹ́ kan sọ́wọ́ náà ni mo ní àhà tó o tí ì para rẹ sára ìjọ yìí náà lórí ọlọ́run so bí nǹkan yìí sọ mo kẹ́ tó o fi àhà ọlọ́run yóò sì rò pé nǹkan yìí lòún ti báyìí ìdàpọ̀ ní tí o tí o ti ń dẹ́rù bara rẹ̀. Ah, ayé ayé ìbolú wà فوق وجهك اللهم انظر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم اذكر ما ولاة امورنا واجعلهم بصدق الصالح يا رب العالمين اللهم انظرنا على اعدائنا اللهم جنبنا السوء يا رب العالمين ربنا اللهم اغفر لاموات المسلمين واغفر لمؤسسه اهل المسجد وصلاته به ولا تكن عليه يا رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار